ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرجعك اسم الله الاسم في الله هو جنجة الله كما بارك محمد صلى الله عليه وسلم onílé múlùjúmọ̀ à tí a máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó bá ní ká ṣe pẹ̀lú alẹ́ àpéyèdà ìyẹn tá a mọ̀ ní àdúrà kan irú àdúrà kan wo irú gbàgbọ́ wo ló yẹ kí ọmọlẹ́yìn àná Muhammad ní sallallahu alayhi wa sallam ó la máa ń ṣàlàyé gbogbo ọjọ́ jùmọ̀ láàrin sọlá tó mọ́ ọ̀sọ̀lá tó lè ṣáà. إن كل ترى شارب شيخ الإسلام من تيمية رحمه الله تعالى ترى ما تنتني العقيدة الوصية في أن أنشاره أفاوى الفوزان حبيبه الله تعالى إن تعدي ما يدخل في الإيمان باليوم الآخر àwọn nǹkan tó wọnú ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ àlùkìyàmà àwọn nǹkan tó wọnú ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ògbójà àlùkìyàmà àwọn ń lọ́kọ̀ọ̀kan àbá bírókì ẹ̀ ìyẹn ni pé àwọn nǹkan tá nígbàgbọ́ ń pa tó yẹ pé ìnígbàgbọ́ ń pa ọ̀rẹ́ rẹ yóò ní pé túmọ̀ pé anígbàgbọ́ pẹ̀lú ọjọ́ àlèkè àmà ni. bẹ́ẹ̀ bá nígbàgbọ́ ń pa rẹ̀ ń túmọ̀ pé ìnígbàgbọ́ nípa ọjọ́ àlèkè àmà. alákọ̀ọ́kọ́ máa yẹ kó ń fẹ́ kọ́ọ̀bù gbogbo tó ṣẹlẹ̀ nù sáré ìyá bẹ̀ ìyá bẹ̀ ìdẹ̀ra bẹ́ẹ̀ àtàwọn àbẹ̀rẹ̀ ní tó wáyé fún gbogbo tó wà nínú sàárè. ẹlẹ́ẹ̀kejì al-qiyāmatul kubrā wa mā yajrī fīhā. ìgbógunde tó tóbi jù ní orí ìbú wa níjọ́ al-qiyāma àti gbogbo tí ó tẹ̀lé ń jọ náà gbogbo nínú náà kó sínú ìgbàgbọ́ kọlọjá lè fẹ́ máa bẹ́ẹ̀ tí kóra ń jọ yín jù yìí àbúgbẹ́lì bọ́síwájú ẹlẹ́ẹ̀kẹta ń bẹ́ẹ̀ máa jẹ́ gíní ní ti yóò mìíràn kiri àmà àwọn nǹkan tí ó tún ṣẹlẹ̀ lọ́jọ́ àlẹ́kẹ̀yàmà lábẹ́ rẹ̀ òun náà ni àwa wà àti wá bá débi alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ alẹ́ الاحساب السكور نعم عاكو الصوتوكو الولي اليك يا الناب بيه الان صدين هني ذكر الشيخ رحمه الله تعالى الحساب نعم واني اضاوى ابن تيمية اضاوى فوزان اوانان صورة تان صوي تريش اهل اوان الانكار من ثم ذكر الشيخ رحمه الله تعالى الحساب وإن عندنا الشيخ هو شيخ الإسلام من سمية أتوقع ذلك ومن شان الحساب عندما من تسمعنا وطاقة فجأة الحساب إتي إتيوب ní ó sì ṣe oṣẹ wa asábàtàn pò ní sáàbù kì í ṣe ìsáàbù tí àwọn ẹran ń wò ojú ẹyẹ wò àlẹ sáàbù ló calculate kí ó sì kan. wọ́n yóò ṣàṣàbò lọ́ọ̀rù àlẹ́kọ̀ọ́lá yìí ọ̀rọ̀ kò tó san inú tẹ́lẹ̀yàmù. inú tẹ́lẹ̀yàmù wọ́n lára àwọn nǹkan tí ó tẹ̀ lọ́la kìkì àmà tá a ti jọ gbàgbọ́ wáyé hásábù lọ́hùn kọláhì àwọn kọláhì àwọn ẹ̀dá ọlọ́run náà tó bẹ́ẹ̀ èèyàn bẹ́ẹ̀ àtàlẹ́jọ́ náà bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ṣe ìṣirò iṣẹ́ tí wọ́n ṣe. alhisab iṣẹ́ àpò ní hisab huwa ta'arifu Allah huwa ta'arifu Allah ta'arifu Allah azza wa الخلائق بمقادير الجزاء على أعمالهم هنا ni nǹkan tọ́lọ́ọ̀bọ ti tọ́lọ́ọ̀bọ mọ̀ nípa dédé ẹ̀san káàsán ẹrú lórí iṣẹ́ tó bá ṣe ìsàn kan ló pẹ̀lú ìsáàbù mu lágbájá nínú dáadáa wò lẹ́ẹ̀ka fún un pẹ̀lú tẹ̀rẹ̀ yìí ẹ̀wọ́ sọ̀rọ̀ yìí wò á sì mọ̀ wò kí ni yóò máa jẹ́ ẹ̀san rẹ̀ ẹ mọ̀ pé àlìjẹ́nà láhá dáwọ́jà àlìjẹ́nà náà ní ìpele tí lágbájá wà àlìjẹ́nà kó sì bá àlìjẹ́nà wà irú pílàfọ̀mù. وتذكيره إياه ما قد نسوا عليه àti ìran ìran ilé ìran ilé tí ọlọ́run tí ó ra àwọn ọmọ èèyàn létí ما قد نسوه من ذلك أو أتبقى الدبيل على حساب نام المستقلين أو ستعطي طلعت الدبيل وقلت ستعطي طلعت الدبيل فتبتي إن كنت ناسيها لم ينسى الله إن كنت ناسيها لم ينسى الله nínú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ẹ táwa ti ṣẹ̀ táwa ti gbàgbé ẹ̀ èyí tẹ́lẹ̀ omi ẹ̀ṣẹ̀ láti di ọdún kan tí o ti gbàgbé ẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lánàá ti gbàgbé ẹ̀ wọ́n ti wá tẹ̀ mo ti pọ̀ tó nkúta náà sí ẹ̀há lámúyànsá Allah bí wọ́n bá gbàgbé olúwa mi ò gbàgbé o olúwa mi ò gbàgbé o so wọ́n ní ara àkàtúkọ́ sínú ìtàb àwọn obìnrin bá ara ti tó kọ̀ ọ́. هو توقيف الله عباده قبل الانفراد من المحشر على عماله خيرا كانت او شرا من يرى كتي اطلقتما حساب توني كيكودي دو الله اوه اوه كتو ديكو ما الله سي ibi tí ẹ ti ká kálukú máa lọ sọ́ra níbi láti san lẹ́sàn-án iṣẹ́ tó ní kùkù wọn bá ṣe ọ̀rọ̀ kẹ́mẹ́sì àwùṣàwọ̀ àwọn sẹ́yìn tó bá jẹ́ dáadáa kò bá jẹ́ ìdá ṣùgbọ́n lílo náà kò ní ṣìṣàb ìyá ìgbóhùn náà nípa ti gbóhùn lọ́wọ́ ní wọn máa wọ wọn máa báyìí tó máa lóò máa wọ náà tó máa àlìjẹ́nà máa wọnú àlìjẹ́nà lọ wọn ní ilé náà kò ní ṣìṣàb. ثم ذكر الشيخ رحمه الله تعالى أن الحساب على نوعين عطاء فوزان حفظه الله ما نبقى تيه عطاء ابن السمية أنصر أن يتعى حساب ما نستطيع أطيع حساب يسيرون ثم يوسي لجي لكوسي النوع الأول اثنين لقطة حساب المؤمن يسيرون المؤمنين لا ما نستطيع أن الله ما نستطيع أفنجعل المسلمين كالمسلمين so agbàtọ̀ bá a ti yàtọ̀ láyé bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dọ̀ lálẹ́ kìá máa ìbọ́nà wọn ṣe tètè owó fún mi ní ọ̀tọ̀ ni ọ̀la fi yí wẹ̀yà hù bí abdul ilmọ̀mí wọ́n kọ́ ní ìhùwù bí gbọ́nà bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ mọ́mí ni ọlọ́run ọba yóò yóò dáàbò bò yóò wá súnmọ́ rẹ̀ ọ̀yọ̀kọ̀ ríhù ọ̀yọ̀kọ̀ ríhù yóò máa fi rin rẹ̀ fún bòmú bíbòmú obìnrin àwọn ẹ̀sẹ̀ rẹ̀ bọ́lá wọn kò ma mùsùlùmí nù màtó wà láyé fàátàkàdà ọ̀sùn da kama jẹba ti كباي أقول kaba yìí àkọọ́lẹ̀ yàrá kanu Qur'an àti sunna nabi kama qala ta'ala fa amma man utiya kitabahu bi yaminihi. ẹni tí ó bá gba tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ọ̀sán ìfàlẹ̀ ṣáàṣà ṣùgbọ́n yasira wọ́n ní ìṣòro tí ẹ̀yẹ sírọ̀ ni kò ní le yóò pín yàrá náà wù fọ́ọ̀mì yàrá náà akàdà kìtàbà wù bìyẹ̀mí ẹni tó lọ́wọ́ ti ní kó gba tiẹ̀ pẹ̀lú ọwọ́ tún láti ìṣúró tiẹ̀ yẹ sí ọ̀ yóò sínkù kò nílé àwọn onímọ̀ pẹ̀lú ọwọ́ tún alimọ́mìn ọlọ́run kò fi wá sínú ọ̀run wọ̀nyá ń kọ́ àlùkò ilẹ̀ ahàlẹ́ yìí mọ̀sọ̀rọ̀ àwọn wa yóò ṣe sọ́dọ̀ àwọn alẹ́ rẹ̀ lẹ́nu tó ń rò dùn pé ẹ̀wò tíra mi yóò mú tíra ẹ̀ lọ́wọ́ tó gbà lọ́wọ́ tó báyìí yóò mú lọ́wọ́ ṣe ahun mùsùlùmù kìtàbíyà ṣe ẹ bá ń ka tírà mi kí ni bẹ́ẹ̀ tó bá dọ́dọ̀ àwọn ará rẹ̀ ẹgbẹ́ bàbá yẹn bẹ́ẹ̀ bá lọ lórí náà tó bá páàsì ló ṣe mú ìjọsẹ̀ lọ́wọ́ rè kálukú ló máa rí ọmọ ìjọ káàdì rẹ àwọn mo páàsì ẹ̀rọ jẹ káàdì òun. àdúgbòlógbò fún un ní ọ̀làjẹ owó àwọn ọ̀làjẹ kò sáfùmẹ́dẹ́ ilẹ̀ ọ̀rọ̀ bá wọn ṣẹlẹ̀ ọjọ́ ẹ̀ náà. wọ́n fi sọ́sùn hẹ́yìn nínú àdìsí buhari àti muslim àti ibn umar radi Allahu anhu àníhùmá látọ̀dọ̀ afọ́ abdullahi ọmọ umar ọlọ́kùnrin ayọ́ ní kúrò àti bàbá wọn. قال قلت سمعت رسول الله صلى الله عليه وسلم قال عبد lẹ́nu òjijì ọlọ́wọ́ bá yẹ̀kú wọ́n sọ pé iná lọ́ọ̀ha yóò ní ìmọ̀pìn ọlọ́wọ́ bá yóò múlù ni yóò sùn mọ́ ara rẹ̀ fọwọ́gbọ̀wọ́ alẹ́ yìí kẹ́ǹfàhù wọ́n yẹ sọ̀rọ̀ bí gbé èjìká rẹ̀ yóò fi lé ẹrú báyìí sọ̀rọ̀ gómìnà náà kò ní bí káwọn yóò rí ọjọ́ àdìsí o. wáyùkọ̀rùrù ìtùnú àwọn ìtùnú bi ọlọ́run a máa fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò fi rinlẹ̀ fún un. ha na wàyẹ̀kúrú lẹ́hùn yóò máa sọ fún ẹni ẹrú yẹn ti di gàgà rẹ̀ táwọn èèyàn orí ó ọlọ́mọ bẹ́ẹ̀ pé àtàrí zamba kẹ́dà sọ ọmọ ẹ̀sẹ̀ tó ń sọ níjọ́ báyìí lásìkò báyìí ní báyìí yóò ju ẹsẹ̀ fún ọ ẹ̀sẹ̀ tó ń sọ níjọ́ báyìí báyìí ìlú ẹ̀sẹ̀ báyìí tó gbọmọ ọlọ́mọ ń kó níjọ́ tó gbé ẹran yá jẹ níjọ́ tó ti dìbò gbọdọ̀ báyìí ọ̀rán sí ilé àkọ́kù. àtàrí zamba sọ ọ̀rán حتى إذا قرره بذنب أو بذنوبه أها قولوا هاتي فينا يقول آه ومتني وراها في نفسه ẹrú yóò mọ wá yóò mọ wá rí lọ́kàn ara rẹ̀ kò ní sọ jáde pé anna ankod halak pé òun ti sòfò báyìí ní òsòfò olóòótọ́ nígbà tó jẹ́ pé ọjọ́ òní apè ìṣirò ṣe pàṣẹ ilẹ̀ kan ọlọ́run á pè ni wọ́n ń sọ pé ọ̀sùn gbogbo tí wọ́n ń kà pé ṣe àìdá ni kò ká àìdá rẹ̀ kò ká dáadáa rẹ̀ òun náà ti fi àìdá tí wọ́n ń kà sí òun lọ́rùn ìgbẹ́ náà lórí. bí wọ́n òun bá lónìí òun ti ṣòfò. nípa ẹ̀mí ha ìkìtì sọ̀rọ̀ pé àwọn nǹkan yẹn èèyàn ẹ̀rọ náà ń pè ọ́. èmi ní ìjẹ́ káwọn èmi ní ìtúwàsí rẹ fáwọn èèyàn ìjẹ́ kan mọ̀ ọ́. èmi ní ìjẹ́ ní ìtúwàsí rẹ fáwọn èèyàn kán mọ̀ pọ̀ níwà búrúkú àìlọ́ mo mo pàṣẹ rẹ yọ náà ní ayé wàá nà èmi ọlọ́ọ̀ba náà àtúrùhá lákàlẹ́ ọ̀ nígbà tí ìjẹ́ káwọn èèyàn mọ̀ pọ̀ nípa ìláyé lónìí yìí náà mo forí ẹ̀ jìn án àwọn èèyàn ní màmá sọmọ yóò tọ́ kìtàbà hasanatihi ọlọ́run tó wá fún ní àdìsí nìyẹn o àdìsí ló ń sàlàyé fa amma mọ̀nì ń ẹni tó bá gba síra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ìṣirò tí ó ṣe kí nìyí yóò ti kù àdìsí ló wá ti sáyé rẹ̀ lẹ́yìn ìṣirò náà ní sẹ́wọ̀n pé ọ̀sùn báyìí ọ̀sùn báyìí ẹ̀ta àbòrò nù. ọlọ́wọ́n ní mo forí sí ọ lónìí ọ̀yà gbàtíra rẹ̀ yóò wá gbàtíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún. ẹ pé iye ìṣirò yìí rọrùn àbí rọrùn rọrùn ti tuntun nìyẹn nìyẹn bí ìṣòro ti mú mi ló gbà á wà máa na yọkọ́ ní òhun bẹ́ẹ̀ mi lọ́dọ̀ náà bẹ́ẹ̀ àwọn ìjà àlùmú yẹkọ́ ẹ yàtọ̀ àrùn ọ̀kùnrin hàn. كما في هذا الحديث يقول انظر في الله كل طاء ودا اسي مرنية كما في هذا الحديث أثالث ذنب كذا أثالث ذنب كذا كذا ومن المؤمنين ومن المؤمنين هو بنوا ومؤمنين من يدخل للجنة بقول الحساب لا لا فضل الله سبحانه ìsáàbù mùmí níbi ó ti wáyé lásọ yìí ẹni tó bá fi lè gba tírà rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún hadith ló sọ̀rọ̀ pé fàyè hashtag ìsáàbù ìsáàbù yẹsìrọ̀ òun náà ṣàlàyé òun wọ́n wá ní gbé wà nílẹ̀ mùmí ní tí wọ́n ń bẹ nú àwọn múmi ní man yadkhulul jannata bi ghayri hisab àwọn tí wọ́n wọ àlùjànnú ọlọ́run láì ní sèmùsèmù àwọn ò ní gbèsè ìṣirò rárá. كما صح في حديث سبعين ألف كبت وعن بحديث أوان سبعين أوزن الذين يدخلون الجنة أوان تقوموا الجنة بلا حساب ولا عذاب àwọn ni ó wà ní jẹ́nà àwọn seventy seven seventy thousand kan nínú àlùmọ́ àdé Muhammad wọ́n wà ní wọn ò ní sèṣì ó fẹ́ wọn wọn ò sì ní tọ́yàwó lọ́jọ́ àlèkìyàmà subhanallah kọ́dún lọ́la ni o àwọn ò ní fèsì rotẹ́ ọlọ́run sì ní ìyàjẹ́ wọn kìí fún wọn ò sẹ́ ó dá wọn lọ́la ni ọlọ́run bá bí ti lọ́la rẹ̀ nú o àmọ́ àlè fi ìdájọ́ ìṣirọ́sẹ́ mùmíní àlè fún ti gẹ̀gẹ̀ rí bí ìsìn mùmíní ti wálé à ń sọ nìyí. والحساب يختلف wọ́n ní ètò ìṣirò náà sọ yìí ó yàtọ̀ síra wọn o àmínìbù ẹgbẹ́nu àwọn àṣìrò míì àlìyẹ̀sí èyí tí ó ṣẹ́kù wàhúwá àlẹ́hàn wàmínìbù àlùmọ̀nà kọ̀ṣà àwọn àṣìrò ń bẹ mọ̀nà kọ̀ṣà ni ọ̀rọ̀ àwọn ọmọ mọ̀nà kọ̀ṣà pé ìgbà yìí mọ̀nà kọ̀ṣà wọ́n náà mùnàkọ́tà yẹn pé ọlọ́run máa ju kí tòótòó báwo àwọn ọmọdé tu ni wọ́n atalẹ́ lòun yóò tóró ọlọ́run máa ju kí ní tó tó sọ̀rọ̀ létí ẹ̀rí pé ìta sọ ni èyí sọ yìí ọlọ́run ní kàn sọ fún un ọtí báyìí ọtí báyìí wọ́n fi sọ ṣẹ́yìn ó wà ní sọ ṣẹ́yìn. نبخل أبي مسلم عن عائشة رضي الله عنها لطر عائشة ألغوا ينزي أن رسول الله صلى الله عليه وسلم قال له الله قال ليس أحد يحسب يوم القيامة إلا هلكة عائشة صبيح نبخاري أتمسل الله أقصي أنه láyé mọ́mẹ́dẹ́nìyàn ìṣẹ́lọ́wọ́ ni wọ́n ti fi òde àdúgbò ẹ̀kọ́ ti kò sí ẹnìkan tí wọ́n ní wá ṣe ìṣòro fẹ́ rẹ̀ bóyá wá ṣe ìṣòro fẹ́ àti kó jẹ́ tó ti parun ni. ìṣáàbù ni wọ́n kọ́ ajẹ́pẹ́ sọ ṣe ìṣáàbù ta àwọn ọmọ yìí ń dáhùn wàhálà búra tó pariwo ni àtàwọn ti gbàgbé àwọn sọ́ra ti ń jẹ́ gbẹ́kílà jáde amúnigbú ni é sọnù amúnigbú náà ẹ̀mú parí wa ẹ̀mú parí kalẹ̀ ní wọ́n wà ní kéwú àbílẹ̀ ọmọ sàrò ní o. àwọn amúnigbú náà wà ní amúnigbú náà wọ́n yàn kó ẹ̀dá kẹfà máa ń ká ẹ̀fọn ká ẹ̀dá kẹfà ẹ̀gbẹ́ náà náà fàkùtù gbàtà nàbí ìṣọba yìí tán òun wá béèrè pé yá Rasulullah wo òfìsí ọlọ́ alẹ́ kọ̀dìkọ́ Allahu ta'ala ah. tibọ́lá ọba gbọ́ ìpè fa'amma man utiya kitabahu biyamini fasawfa yuhasabu hisaban yasira ẹni tó gba tí ìbọn lọ́sọ́ lọ́wọ́ fẹ́ ẹni bá gba tíra rẹ̀ tó gbàwé rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ìṣirò tí ó ṣe ìṣirò dẹkùn ni ọwọ́ ní kò sẹ́ni tí wọ́n pè fún olùkọ́ àṣọṣù wa ní kìyàmà ìlà halak afẹ́fẹ́ ni olùkọ́ pé òfin ti bá wọn ti parun. èyí wá ń kọ́. èyí wọn ò ní máa fi ọlọ́run ní gbòòrò lọ́wọ́ rẹ̀

ó ti parun kókó ẹjọ́ ń sọ fún ọ̀rọ̀ ẹ̀ ta ló sọ báyìí wọ́n ń bí ìlọ rẹ̀ mu ìlú náà mo sí eléyìí wọ́n ń sọ pé fàáta kádà ìta sọ yìí ọtí báyìí ọtí báyìí ọtí báyìí ọtí báyìí àmẹ́lẹ̀ yìí kí ló tọ́ ọtí báyìí ẹ̀ nígbà tí kinní kan ta ló ní ọtí ta ló mú yìí ìtajà ló pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì nìyẹn àdúrà ọ̀sán ni ìran kejì nínú ìṣirò hitabul kufar òun ní ìṣirò àwọn kékeré wàkọ́ni bayyanahu bi qawlihi pàápàá wọn ti sàlàyé lẹ́yìn pẹ̀lú gbólóhùn wọn ìyẹn shaykhul islam wa ammal kufar ẹ̀rọ àwọn káfìrí fala yuhasabuna muhasabatan min tawazun hasanat wa sayyihat. فإنه لا حسنات لهم ẹ̀rọ àwọn tó bá jẹ́ gbèsèrè àwọn tí wọn wọn ò ní gbé dáadáa wọn àti àìdáa wọn wọn ò ní gbé kóró sùn wọn ẹ̀tọ́ jẹ́ gbèsèrè mọ̀mí nínú wọn gbé dáadáa rẹ̀ àti àìdáa rẹ̀ ní gbé kóró sùn wọn ẹ̀rí wọn ò ní gbé wọn ò ní gbogbo òṣùwọ̀n èyí tá à ń sọ yìí àfi tó ọgbà gbọ́ ní òṣùwọ̀n pọ̀ gbàlìkì àmà gbọ́. wọ́n ní kí ló fà á fa iná láhàtà náà ti làwọn. wọ́n fún àwọn gbèsè rí òní dáadáa àti wọ́n ṣe. ìdókòtò ọ̀lẹ́ yìí wọ́n dára bò àní mọ́sálásí àní ń sanu àwọn ọmọ orúkàn tó bá yẹ táwọn ní àrùn lọ́wọ́ ara àwọn tí wọ́n ti mùsùlùmí àti bẹ́ẹ̀ ló sọ àbí eléyìí wọn dáadáa ní àìdá àìdáadáa ní àmọ́ wọn ò ní kọ́lẹ̀ un yìí tí ó yẹ kí wọ́n kọ́lẹ̀ fún bàbá yẹn bá ń kan sanwó tó ń sanwó sí báńkì tí òun fún un àkáǹtì ni ẹ dákun ó lákàtí kan tó ojú bí ń dé báńkì fún wọn lówó ó ní òun fẹ́ pé mu owó òun yóò bá sọ́ra ọgbọ̀n ló ti bá ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ gbèsè rí gbèsè rí dáadáa tó bá ṣe kò ní tẹ́lẹ̀tàn rẹ̀ tó ó ní oníṣẹ́ òṣùwọ̀n láàrin méjèèjì. àìlèsè lẹ́hùn àṣànáàtò wọ́zẹ̀lù máa tẹ̀yẹ̀ ha tẹ̀yẹ̀ lẹ́yìn àmàlà hàn tọ́jú ṣókùtọ̀ ìlú kòkòrò nítorí gbogbo ṣẹ́ tí wọ́n ṣe kúkú ìdílé lára wọn ó ti bàjẹ́. alam yabqa lahum fil akhirah illa sayyihat kò sí kankan tí ó ṣẹ́kù fún wọn tó bá dijọ́ àlè kìyàmà àti àìdá fa hisabuhum ẹ̀ wá rí hisabuhum ma'anahu ìtumọ̀ ni pé أنه تعد أعمالهم فتحصى فيقفون عليها ويقرون بها wọ́n yọ̀dọ̀ ònàbí ha àwọn ṣẹ́ wọn wọ́n kà fún wọn kó ẹni ṣe yìí tó máa ka àwọn òfin ẹ̀lẹ̀ fún wọn wọ́n sì tẹ̀wọ́n lẹ́sọ̀tẹ̀ fún ọ̀sẹ̀ wọn. yòkùbìrún ló fún wọn ní òwò bí àmàlìhìn àlẹ́kùfúríyà àwọn ṣẹ́ jẹ́ kúkúrú yẹn wọ́n fún wọn rọ̀bà rẹ̀ wọ́n yà tẹ̀rẹ̀ fún ònàbí ha àwọn ní oṣù tilẹ̀ tó lè sọ́ làwọn ṣe òní jiyàn tó ná yòjàzún àlẹ́ yìí fún wa ṣe wọ́n lẹ́sàn ní orí rẹ̀ kama qala ta'ala gbọ́dọ̀ náà bá ṣe pé fala nunabbi'anna alladhina kafaru bima 'amilu wala nudkhilnahum min 'adhabin ghalil ọlọ́run bá ń sọ pé a fún àwọn káfíìrì tí wọ́n gbé àlùkìyàmà a fún wọn nírò àwọn tẹ́ wọn tí wọ́n ṣe lẹ́yìn ìgbà bá ta fún ìwẹ̀ tán kò sí ìkànnì ẹlòká fi àtò ní agbára kàtó jẹmọ́ nìyẹn wa qala ta'ala ọlọ́ni wa shahidu ala anfusihim annahum kanu kafirin àwọn gẹ̀ẹ́sì gángan wọ́n jẹ́ ìyá alẹ́bíà gẹ̀ẹ́sì làwọn náà àgbọ̀gbọ̀ náà tó bá di ọjọ́ àlàkèyàmà ọ̀kọ́ ọlọ́kùnrin تعرف بذنبه فسحقا لأصحاب السعير so wọ́n àwọn náà ó tẹ̀sírọ̀ wọ́n bẹ ọjọ́ kò fi gèsè yìí làwọn àwọn ọ̀rẹ́ tọ́lọ̀ àwọn ọ̀rẹ́ tà nẹ́bì so wọ́n dẹ̀ tí wọ́n ti ń ná ọ̀rẹ́ so eléyìí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ àdìkìyàmà nípa ìṣirò nípa ìṣirò àti òṣùwọ̀n. nínú rẹ̀ hawlu nabiyyi sallallahu alayhi wa sallam wa makanuhu wa sifatuhu aw wa Haudu النبي wọ́n ní haudu anabi sallallahu alayhi wa sallam taali ní abata anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa makaanuhu àti bolowa ààyè abata naa wa wọ́ sifaatuhu àti àwọn òròyìn rẹ̀ bó ti rí bó ti rí bó ti rí. ilé ilé ìyẹn gbọ́dọ̀ gbá gbọ́ ìyẹn gbọ́dọ̀ ara gbà gbọ́ ọjọ́ ìgbọ́dọ̀ القيامة وفي ẹ القيامة الحوض المرود للنبي صلى الله عليه وسلم ماؤه أشد بياضا من اللبن وأحلى من العسل أليته عدد نجوم السماء طوله شهر وعلبه شهر من يشرب منه شربة لا يظمأ بعدها أبدا wọ́n ní àbàtà lára àwọn nǹkan tó kò lálùkìyàmà òun náà ni haudu nabi òun ní àbàtà anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi labata anabi ní àbàtà ẹni wọ́n sọ fún labata o àwọn ọmọ fún fi olùmọ́tò labata àbàtà kíra pàbà tàbí oníṣẹ́ àmà yìí bí àwọn odò àwọn odò kéékèèké tí máa ń sàn ní o tó pé ẹgbẹ́ rẹ̀ ó tutù tó wà nísìnyí. wọ́n ní máa òhù ẹ̀ rí omi odò omi omi tí ń bẹ ní àbàtà nẹ́bí máa fi yí àbàtà ti amúlé tó máa ń yàgbẹ́ sí wọn o ìṣòro àbàtà ìṣòro òun kò lábàtà lásán lásán ojú àdúgbò wà yìí ṣé àbàtà fún àwọn àfààní àbàtà mm-hmm. bẹ́ẹ̀ ń Tiri rí tí àwọn tí wọ́n ń yàgbẹ́ ṣe ti rẹ̀ mọ́ yàgbẹ́ síbẹ̀ ọ̀ràn báyìí wọ́n á fẹ́ júwe bó ni àbàtà tànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bó ló ti rí mọ́ òwú ẹ̀ṣẹ́dù nìyá ọ̀bọ̀ omi rẹ̀ funfun gan in fact ó funfun kí ẹ máa mọ tí ẹ lè ti sanwó kí nǹkan funfun gan kéèyàn máa mọ tí yẹn lè fi wòwe nǹkan tó wá funfun jọ náà lásìkò tí anabi sallallahu alaihi wasallam tí ń bá àwọn sọ́ba sọ̀rọ̀ òun là nẹ́bì fi wé èyí tó wọ́n rí nù. àwa ó wá tètè káwa rí nǹkan míì tó tó funfun jù bá ń lọ nísìnyí wọ́n ló fojú nínú lẹ́bẹ̀n ju wàrà lọ. fojú wàrà náà funfun yìí wàrà tó yẹ kí òbí ni o kì í ju wàrà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ń wàrà àwọn fúlàní máa ń tàn wáìtì náà ń wí. وأحلى من العسل omi onígbọ́dọ̀ máa ní pèsè ló lẹ́nu omi àbátátà ní Muhammad yìí sallallahu alayhi wa sallam a fẹ́ kọ̀m̀pìà nǹkan tó dùn táàbùkù náà ó tó dùn jùlọ lọ àwọn arò tuntun kó dáa nítorí kí nǹkan dùn kan o ni ni bí oyin ayéwo dùn bí oyin oyin dùn wọ́n ní àbàtà ní Muhammad yìí sallallahu alaihi wasallam ó dùn ó tún dùn bí oyin lọ wàlẹ́ ní nǹkan bá tún dùn lọ tí wọ́n tún dùn lọ jẹ̀díjẹ̀dí lè ba mẹ́ tani Muhammad kọ́ àbàtà nábì yìí kò sí jẹ̀díjẹ̀dí lálùkì àmọ́ kò sí ẹ̀dí tó yàgbẹ́ sí lálùkì àmọ́ sọ́ba ní ti ìfáàd ṣé máa ṣé máa bọ́ wù mọ́ yóò fẹ́ kí yóò fẹ́ kí yóò fẹ́ ká kìnìún àtàwọn nǹkan tá lọ bá pàdé láti jẹ náà rè wọ́n dẹ̀ ò jẹ́ kéèyàn ló máa fi àwọn jẹgbẹjẹgbẹ kéèyàn ṣe kéèyàn fi lẹ́kọ̀ọ́ à nǹkan tá a mú tó fún dùn ju oyin lọ à èmi ò mú o kò kí wọ́n ní jẹ̀díjẹ̀dí bí nǹkan bá dùn lónìí tó dùn púpọ̀ wọ́n tún wá ní ó ní tide effect lára ìyẹn ni pé ó ní àwọn nǹkan tí máa ń bà lára jẹ́ bí omi àbàtà ní mùsùlùmọ̀ kọ́ sallallahu alaihi wa sallam àwọn kan bẹ bẹ́ẹ̀ bá ń mú àwọn kan táwọn èèyàn múlò tí ń bù lónìí ní nfa kánsà fáwọn èèyàn ní nfa kánsà fáwọn èèyàn ẹlòmíì yóò banu rẹ̀ jẹ́ yóò ṣe gbogbo ẹ̀ òmíì gan wọn tún lọ ẹ̀fáyà tọ àwọn kan táwọn láti jẹun náà ni o àníyàtòhò ṣe pé àbàtà mo fẹ́ mu mo fẹ́ mu mo fẹ́ mu àkàmà ìpè àwọn àmà àmà bí ìbá fẹ́ mú nǹkan tó gùn tẹ̀sán ní pé ìsúná pé bá pọ̀ púpọ̀ láti máa ṣe wúruwúruwúru ó ṣeéṣe kí ká máa bù ú kó máa wé èsì àbí ká wá káṣẹ̀ fi bù ú tá à ní rí àà ọlọ́run ní kò sí ti yẹ bẹ́ẹ̀ wọ́n ní àníyàtò àwọn kọ́ọ̀pù àwọn kan tó fi mú mi lọ́pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi bù wọ́n ní wọ́n pọ̀ gan ẹ̀ka máa di ẹ̀ka máa mú ni kò yẹ kí kọ́lá kòtò ẹ̀gbó bá a ti máa ń tò fún àdó mọ́sálásì ẹ̀gbó bá a ti máa mú tèmi kí wọ́n gbà tí wọ́n ní àwọn nǹkan tí wọ́n fi mú ife tí wọ́n fi mú mi sàmà ní ka iye ìràwọ̀ tó ń bẹ́ sánmà wọ́n ń rẹ̀ ni ó wá kẹ́ni kà ni àwọn aha ìmúmi wọ́n wá ní àbàtàǹgbà mi ó lè ó lè ó aha lè pọ̀. lóòótọ́ á pọ̀ bọ̀tí ìbúlá gbòó tí a tó máa tó pé lágbájá ọmọ tán à kò àlẹ́ ò nira láyé kìámà kí ẹ sì máa dúró kí lágbájá ọmọ tán ó lè fẹ́ nira wọn á lè hú ṣàrò gbogbo rẹ̀ ó tó ní oṣù ìrìnwó láwọn àmú sẹ́yìn ẹ̀sìn lẹ́mú ni ẹ̀mú tó bá fi oṣù kan kan rìn. wọ́n ṣàrò bẹ́ẹ̀ náà ni fífẹ́ rẹ̀ òun náà kan wọ́n á ní àmọ́wò kékeré náà bẹ́ẹ̀ bí òun mọ iye ṣòro mi ní ṣòròbà ẹni bá fi lè mú gẹ́ẹ́ kan omi ń ó mú wọ́n àdáhà kò ní mọ tí ń gbẹ ògbẹmọ rárá láyéláyé kò ní mọ tí ń gbẹ ògbẹmọ ààrẹ ń gbẹnu ó yẹ dákùtù ọmọ ògbẹ ń gbẹmí ẹ̀ǹgbò ní ibi ọmọ àlùjẹ náà torí pé kò ń gbẹ máa gbẹyẹ gan ara ànira ni ọlọ́run sì ní òsì nira fún yín bẹ́ẹ̀ bá wá ti mu àbàtà kan bẹ́ẹ̀ bá mu gẹ̀ẹ́ kan lásán nínú àbàtà ní mahama yìí tí èyí sàgbo fún òòrùn yẹn pé ó wá kó bòdì àgbo wọn ló gùn ó tún gun lọ ẹ bá wá mú ẹ satisfy débi pé ah! ọ̀dà bọ́lá ṣe wòye dànù dé eléyìí ni mọ́tún náà fáwa ibùdó tẹ̀lé rahimahullah ta'ala aṣọ́rẹ̀ wọ́n ní àlàyé lélẹ́yìí láti ọ̀dà fáwa ìfọ̀zán mímọ́ yóò jáde ó ti wọ́n ní nínú tí a máa rí ní ọjọ́ àlùkìyàmà haudu nabi sallallahu alayhi wa sallam òun náà ní àbàtà anabiwa muhammad sallallahu alayhi wa sallam wà kó zakara wo sheikh bùnà wọn ní àbáwá tàlàyé rẹ yà yín o wà báyìíyànà àwùsọ́ọ̀fà wọn ní tàlàyé àwọn òyìn rẹ fàkọ́ọ̀lù. في حرصات قيام حوض المولود النبي كما ثبت ذلك alẹ́nàbí wọ́n tó ń pè léyìn náà ó ń rin ilẹ̀ ní látọ̀dọ̀ ànábì kìí ṣe pé ṣéwù sọ pẹ̀lú fẹ́nu. ìtú ṣéwù òfin ìkọ́ni akọ yìí wọ́n kọ́ látara ọ̀rọ̀ tí wọ́n rí nínú ọ̀rọ̀ ànábì Muhammad ni ànábì lóró yẹ táwọn ní pé mo ṣéwù sí rí kóun dé àlùkìyàmà dùbọ̀ ni. mo fẹ́ ni mo dùn wánu táwọn ní àlùkìyàmà tó bọ̀ tó ní mo ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó bọ̀ ṣéwù gbọ́ ọlọ́wà náà rí kà lọ́dọ̀ àní Muhammad náà lọ kó bò wá ọlọ́ọ̀ba ló fanẹ́gbọ̀n rò ó pé bó ti rí ni eléyìí. kọ́lá al-imam ibn al-qayyim àbáwọ̀ imam ibn al-qayyim àwọn ọ̀sán pé wọ́n kọ́ lé rúyà àhádì arbacuna sọ̀hàbíyà sọ̀hàbíyà wọ́n ní àwọn sọ̀hábà tí wọ́n tó fọ́tì àwọn náà gba àdìsùn àbàtà àná Muhammad àwọn náà gbà wá wàkẹ́tì omi ni ha àwọn àtàrọ̀ ha ti sọ̀hìn èyí tó pọ̀ àbí ká sọ pé èyí tó pọ̀ jùlọ nínú rẹ̀ ẹgbẹ́ náà sọ̀hìn intaha ọ̀rọ̀ inú tó bí àbáwá inú kọ́ni ti wà taqaddama bayanu mahna ìsọ́t wal haud haud jẹ mọ́gọ́ nílẹ̀ dè mẹ́jìnà òun náà ní ibi tí omi tí ó pọ̀ sí. wàkọ̀dé ajma ahalùsùnà tí wal jamaa ala ìsibáàtì làwọn. àwọn àfáà súnà àwọn ahalùsùnà wal jamaa wọ́n ní fẹnukò wọ́n ní fẹnukò lébi pé àbàtà ń bẹ fún àlẹ́ Muhammad wà khalafat fi dhalika àwọn mu'tazila tí wọ́n àwọn takò àwọn ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ falam falam tọkó bí èsì bá ti yè àwọn ní àwọn gbà pé àwọn ìgbà pé orílẹ̀ wà hàwùlù nusus alùwárídà ti fèhè wà àhùrùhà ànìzọ́hìrìhà ẹ̀fọ́n ní bíbí à wọ́n ní ṣe kí ní ṣíṣe ni.

àwọn ní kò yẹ ó mọ̀ pé àwọn àfáàsù náà rí bẹ́ẹ̀ lélu ni àwọn abẹ́ pé táwọn mọ̀tẹ́sílà táwọn rí bẹ́ẹ̀ lélu yìí ni wọ́n rí àmọ́ àwọn náà wọ́n níṣe sí ìṣe tó máa ń sọ pẹ̀lú dẹ̀lí wọn á tú sí ibòmíì àwọn ò sì tú ibòmíì ni so wọ́n ó tú kúrò níbi ìtumà tó kọ́mà tí gbogbo èèyàn gbọ́ wé wọ́n lọ tú sí ibòmíì ẹ̀ka sọ díẹ̀ náà sì sí àwọn mọ̀tẹ́dílà yukọ̀dìmúna alẹ́ alákùn alánàkùn táwọn bá ti rí hadith anna muhammad ibùn wọn bá débi ayà kùhán kẹrì sábàdà ayà kùhán abọ́rọ̀ ànábì ìdáwó kan wò ni pé wọ́n kọ́ gbé kùmọ̀ ẹ̀kọ́ wáyà kùránì náà tó bá làkàì lọ so eh, làkàì wọn gbọ́ látún làkàì ju lẹ́tù lọ náà pé làkàì gbà wọlé tó bá accept ẹ̀ tó bá làkàì mu ìgbà yẹn wọn tó gbà áyà náà wọlé ìgbà wọn tó gbà hadith wọn wọlé. ẹ máa gbé fún làkàì tí làkàì ò bá gbà wọlé wọn nígbà wọlé wọn ò wá nílé takò áyà yẹn tó áyà yẹn ò ṣe títì kí lè áyà takàbáyì kò ẹ̀ títì wọn ò nílé takò hadith yẹn tó hadith yẹn ò sí wọn gbà kó wà yòháwù ìlú ha wọ́n wá ṣe lọ́nà mẹ́rẹ́ wọ́n tù sí nǹkan mi lápòjú oníṣẹ́yìn wọ́n tú àlìyẹ́dù yẹ́dù lọ́ọ̀ fọ́kù àìdè fẹ́ẹ́ kẹ́lí mọ́tò yẹ́dù ẹ jẹ́ àbíhá alukùhánì. gbólóhùn yẹ́gùn báyìí kùránì mú wa wàjá àti bí ha àsùnà súnà náà mú kalimatu yad ó wà mẹ́ yadullahi yadullahi ọwọ́ ọlọ́run fáwọ́kọ̀ àìdíhìn ó wà lórí ọwọ́ wọn. yẹ́gùn na ọba lo nínú ìwé lágbáwá kí lágbáwá ní yẹ́gùn ọwọ́ ọrụ ọrụ ọrụ lórí wọn. tó bá jẹ́ títí kìí ṣe yẹ́dù ọwọ́ gẹ́gẹ́ ni ọlọ́run gbà lórí bẹ́ẹ̀ o ànábì ló sàlàyé ẹ̀ fún wa àwọn sábẹ́bù ò lè sọ ànábì ló tún sọ pé yẹ́dù yà yín o kìí ṣe ọwọ́ tẹ̀ tó máa ń lè sọ́wọ́ àkọ́bá yìí àwọn ayé tún kà mí wọ́n lè lè à ẹfẹ́ fi ọlọ́run bá gbìyàn nù kí lẹ́ sọ yìí ìbò lọ́wọ́ aṣọ ní fìyì tẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn wa ní kó wà ní agbára nítorí pé kẹ́ ẹ tó dára fẹ́ ròyìn ẹ̀ pé èèyàn ní agbára nínú tí ẹni gbọ́dọ̀ ní owó lọ́wọ́ ẹ lérí kí wọ́n ròyìn ẹ̀ tó lágbára kò wá ní akọ́lágbájá ní ọwọ́ ẹ bá yọ̀ pé kí ló dé ẹ̀ bọ̀ kó lọ́wọ́ ẹ bá gbogbo ẹ gbé lágbájá kí ni a ti gbé yóò fẹ́ yín gbé ni kọ́lá gbọ́dọ̀ fẹ́ yín gbé náà yóò fi ọwọ́ náà yóò kọ́ fi gbé o nígbà tí tó àwọn ọ̀gá wọlé wọn náà ló sọlẹ̀ bí ọ̀rọ̀ ṣáwùdù yìí náà àbàtà ànábà muhammad sallallahu alayhi wa sallam ثم ذكر الشيخ رحمه الله أوصاف الحوض níbi mọ́tìmọ̀ yìí ọ̀rọ̀ ṣé òlàkà yìí wọ́n tún wá kà fún wa àwọn ìròyìn tí bẹ fún àbàtà anabiwa muhammad sallallahu alayhi wa sallam faqal ma uhu ashaddu hiyaban nínú nabẹ. débi parí sí wọ́n ní omi rẹ̀ ó funfun gan kò dọ̀tí kò pọ́n kò rẹ́dì ó funfun ju ara lọ. wàhálà alsof wọn làwọn ọ̀rọ̀ orí yìí tí ibùdó tó ní yàtọ̀ láyé tàbítàtùn fil ahadith ó rinlẹ̀ nínú àdìsí tí ó pọ̀ ká àdìsí abdullahi bin amr al-mustafa gẹ́gẹ́ àdìsí abdullahi bin kò tí bukọ́lá tó ń gbà wá. قال رسول الله صلى الله عليه وسلم حوضي مصيرة الشهر ماهه أبيض من اللبن ورحه أطيب من المسك وكيزانه كالنجوم سماء من شرب منه لا يضمه أبدا حديث أنا مهماني أريكو pé àwọn ابن ní ṣéhù ibùdó tẹ́míyà làwọn kọ́ sọ pé on how do? one how the anabi sáfù ti sọ́dọ̀ ara rẹ̀ pé abata mi abata mi ọmọ yẹn ti kọ́ àná wa anabi ò sì ní sọ ọ̀fẹ́ nu abata mi masiro masiro tó sahar ìrìn oṣù kan ni máa hù hù omi bẹ̀ abiyatu ní alábàá ẹ kì í ṣe sọ ó funfun ju omi lọ àmì ó fi omi tu wàrà lọ wàrí ìṣòwò òórùn rẹ̀ àpèyà òórùn gan ju alimẹ́tì lọ so alimẹ́tì kì òun ní ìtùwárí tí ń bẹ lásìkò àná Muhammad tí tó tó táwọn sábà máa tó rẹ̀ ní agbára jù èyí tàbí wọn á mọ tùwárí mi lónìí tó tún ní òórùn ju ní kìlọ òórùn òórùn òórùn òórùn omi hauda nabi sallallahu alaihi wa sallam ó dúró yìí ó túnú jù lọ wá kìzánuhu kanujumi asama aha rẹ̀ ìmúmi rẹ̀ so dìgbé òdiwọ̀n àwọn sánmà ni mọ̀nìṣẹ́gbẹ̀gbà nínú ihu ẹ máa mú bẹ́ẹ̀ láàyè ọ̀gbìn ẹni yẹn òtútù nìyí kò tún gbẹ̀gbẹ̀ máa so nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àlùkìyàmà tó yẹ ká ń gbàgbọ́ lórí ẹ̀ nìyẹn so òun náà ni hawdu nabi sallallahu alayhi wa sallam abata nebà muhammad sasana níbi abata yìí wọ́n ní àwọn kan bẹ wọ́n lé àwọn kan sáń wọ́n lé àwọn kan sáń padà dúró àwọn tó bá jẹ́ káfíìn àbáwọn tán yapa ìlànà anẹ́bùa muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin òní múlẹ̀ o ẹ̀yin ní múlẹ̀ àbàtà yìí ṣùgbọ́n àti sìnkú náà ọba kọ́ni kára náà ní múlẹ̀ wàndá ìlànà iṣẹ́ ọ̀rọ̀ kẹrin ẹ jẹ́ ká dún báyìí yíwá ku as-surat wa ma'nahu wa makanuhu wa sifati mururi nnaasi alayhi ó wá ku ọlọ́run pé òkè sàrátì òkè sàrátì as-surat ní as kí ni ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ àyè ìmúlówà kí ni ìròyìn rẹ̀ داو نسي غانيني اوليه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك tó ní kóló wà lóyún wọ́n ti kóló rẹ̀ kọ́lọ́fẹ́ kírun ọ̀sẹ̀ yìí ọ̀tún báyìí. ẹ gbogbo àlá máa ń sọ gbogbo àmì báyìí pé tó bá fẹ́ kéwú pàtàkì jùlọ kéwú súnà tá a fẹ́ fi tẹ̀sí ìyẹn gbọ́dọ̀ láàfà tó kọ́ ọ̀yàn. bí wọ́n láàfà àǹfààní sì jáfa ní ìyẹn láàfà ó ní pé èyí náà ti lè dàáfà fún ẹ tí ó lè dá sí láka tí wọ́n pàdé àwọn kan tí kìí sí gbogbo nǹkan náà àfa lè kọ́ yàn gbogbo àkùrá nìkan àfa ò kọ́ wa kìí sí gbogbo àdìsí ti bẹ láyé olówó kọ́ wa kìí sí gbogbo tíra tí àwọn àfa ti kọ́ nípa lọ́kọ̀ kan wọ́n kàn fún wa ní àwọn nǹkan tí ó fún alágbára láti lè máa dá tíra kà fúnra wa láàárín àwọn wá pàdé ìsọkọ̀ fúnra eléyìí fẹ́ rú mi lójú o ìtumọ̀ rẹ̀ yé mi lóòótọ́ títí tá a bá ń pè béèrè àmọ́ kí ni wọ́n gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí fún òfin ló fún nítorí tó yẹ kí n yàn fún un. sòrò ní ìdá àmọ́ àwọn tí wọ́n ní pé wọ́n lá nàbẹ̀ sọ̀rọ̀ iná hadith yẹn ní eh, eh, kápẹ̀lú rabawa lórí. àmọ́ tí bẹ́ẹ̀ di hadith yẹn ni pé anabi sallallahu alaihi wasallam ẹ̀ sọ bẹ́ẹ̀ bá forí kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ ká irun yín ẹ̀ gbọ́dọ̀ fóbi aṣọ yín náà fóòdù nìyí pé làwọn gbà lé òfin ìgbà tó ń kí lọ sí òun ọkọ̀ fóòdù náà nù làwọn tó wá kú bẹ́ẹ̀ kọ́lá wọn lè gbọ́ fóòdù ṣòkòtò kí òun wọn á tú ó tún wọn tún á dín ní olóyìn náà olóyìn náà pẹ̀lú ah, tí wọ́n ṣe náà wọ́n tún wọ́n tún wọ́n fóòdù náà bí sọ ṣáà. Ah, bàtà àfa àṣàlàyé àdìsí fún wa wọ́n ṣàlàyé pé wọ́n tẹ̀wá fi fi kọ̀lẹ́ pé kí àwọn lọ́bàwá irun wọn kún ó sì máa ń gbò bí àwọn bí àwọn India àbáwọn tó máa yàn tí wọ́n fẹ́ sùn irun tó gbìn yẹn tó wá kírun irun yẹn ló dà wálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n á forí kanlẹ̀ irun yìí wà wálẹ̀ kí wọ́n yọ ìfẹ́ kí irun mi kí ó kanlẹ̀ tó wá ka sókè àlẹ́bí lè wọ̀ síbẹ̀ nígbà tí wọ́n lọ fi kanlẹ̀ tó pé ìforí ọwọ́ tó wá ka irun nìkúta ni wọ́n kó nǹkan ọ̀hún níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì èyí wọn sọ tuntun bí àwọn àbúrò fi yáyì àwọn ọ̀sán báyìí dé wọ́n fẹ́ lọ forí kalẹ̀ báyìí dé kálá aṣọ ah, yìí kò gbọ́dọ̀ kalẹ̀ kí wọ́n á ká ẹgbẹ́ tẹ̀lé sí kí wọ́n á ká aṣọ yìí pé iyì fẹ́ ká sọ funfun yìí àbátí funfun náà ṣé kálí wọn pàrọ̀ rẹ lómi gbogbo tó múnà ni èyí bọ̀rọ̀ olùkọ́ funfun náà wí ni gbogbo aṣọ pé aṣọ yìí gé bẹ́ẹ̀ tí mo fi ìyàwó yìí nínú àbí kanlẹ̀ kó wa ká kókó bá ni ó lè lẹ́kọ̀ọ́ bí ṣòkòtò ní ó kanlẹ̀ lóòrò ń gbà pé tí ṣòkòtò wa ti kanlẹ̀ tí ṣòkòtò bọ̀ sí aṣọ yóò fi kọ́fà rẹ̀ tí ó rìn lọ ànábi yóò wò ànábi àmúgbàtà wọn lọ tó wọ́ọ̀dì tí wọ́n tó àmọ́ kò káfà tí ó lọ bí pé ẹ̀dá kan àdìsí yìí lábáwá ti ní iná rè iṣẹ́ tó lábáwá yé mi fó dìbò títí sọ yìí ó pàtàkì kéèyàn láàfà ó pàtàkì gan làmọ́ fi sọ ẹ máa sọ pé káwá ayé èyí lè wọ́n lè àfà rẹ lè rè ọ́ sọ lùmọ̀ tó ń kàdé àyè kàtúndà mọ̀lẹ́kà kò sí wọ́n lùmọ̀ tó ń kó ọ́ bá wọn kankan kàdé ṣe èdè owó yìí ọ àmọ́ àwọn àwọn tí àbíkọ náà nípa gbèsè lákàyè kí ni yóò kò yé mi báyìí ní nígbà àwọn mọ̀tẹ́sílẹ̀ àti aṣọ tẹ́lẹ̀ sí níta máa wọn náà nù gẹ́gẹ́ ti ní sí i so ìyẹn ni kàṣọ kí n bá mo kọ́ àlàyé mi rere number two ẹ̀kú sọ̀rọ̀ àtúnlẹ̀. ti yá wọn hálò rẹ̀ tí bọ́lá ti kú àbí òkú ètò ìgbàláyé gómìnà ni wọ́n yí báwọn. ọ̀kẹ́ ìyìn mọ́mú wọn àbí. Okay. Okay, okay, okay, Wọ́n lè nìkan kú, mọ́mú wọn yin ẹnìyẹn. Ìnira ẹni yóò èèyàn ní oorun ṣùgbọ́n ní ká máa sọ dáadáa òkú dáadáa òkú ní oṣù sọ ìtọ́nà wọn pé dáadáa ní oorun ṣùgbọ́n ní ìdíje òkú ìwòsàn dáadáa òkú ni àgbákò ní tó kó bá wọn. tó o mẹ́mú ètò ìyàwó tó kú yìí ìyá alábi wọn jálàbí tí wọn ó tayọ lẹ̀ yìí international ni wọn bá débi ògbó kí ní kò jálàbí kò sí dẹ́kun jálàbí nínú dáhùn mọ́ kó jálàbí yóò ẹ̀bọ̀ náà kò bẹ́ẹ̀ bí wúwa yẹn àyè so kí ni hajj ìmọ̀mù yìí á sì lè sọ pé ìmọ̀mù yẹn ó kàn níbi bàbá òyìnbó ìdè dàtí náà sọ wọ́wà so so náà nírú ìkàbá yìí so náà ń ṣe ilé ìbá mọ̀ pé ìmọ̀mù náà ń ṣe irú bàbá wọn so kí yẹn pàkíyèsí rẹ̀ sí tí o bá ti gbọ́ eléyìí ló yẹ ká gbọ́ ìmọ̀mù ni gbogbo ìrun rẹ̀ tó ìrun tó kí o kò lálàáfíà mọ́ ẹlẹ́ẹ̀kejì tí èsì kúrò náà máa ń lọ bóyá bá ti ṣe wẹ́ẹ̀ tí èsì kúrò náà máa ọ̀rọ̀ àwọn àbáyé tó gbà fún yìí tó dáwọn bá máa ń lọ bẹ̀ táwọn tó máa ń lọlé àwọn jálàbí káwọn àwọn yẹtẹ́ rò irú ẹni ẹ̀yẹ lè yọ ní ìmáàmù tó kó kò ní nírun kò lè nírun gẹ́gẹ́ bí alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àṣálá ó ṣe ṣàlàyé tó tí a bá máa hálù rẹ̀ a bá rí pé òun náà nígbàgbọ́ bí àwọn kan yẹ àbí ń ṣe kò yẹ kó jẹ́ ìmáàmù. òun náà mo sọ ṣe pé àwọn kìnìún kan bẹ pé àìdá ni àwọn ìmọ̀ ni ó lè fi ìmọ̀ ni ó jẹ́ àwọn kìnìún kan yí àìdá ni so ìkàfàrà àwọn èèyàn lórí ẹ̀ yóò lágbára ṣẹ́gẹ́dẹ́sì ìtorí pé àwọn òtí ẹ̀ tí yìí kan gẹ́gẹ́ bíi àìdá so àlẹ́ sọ pé ìmọ̀mù yẹn ti di kékeré orí kò rí bí àìdá tó wà lóko yá àwọn eléyìí wọn lágbára gan òkú náà ó bá ìyàwó kẹ́ni sunjú omi nàní ọ̀rá yìí náà yàwó rí bò ó kọ́ ló bá ìyàwó kẹ́ni sunjú ní gbangba àbí kò bá ìyàwó kẹ́ni káàkiri àwọn bómi ìṣòro wọn kọ́ tí ó tún kún lẹ́yìn wọ́n bá yàwó jọ́ǹpù abẹ́lẹ́gbẹ́ jọ́ǹpù abẹ́lẹ́gbẹ́ ní ó tún bá yàwó ẹgbẹ́ púpọ̀ ní wọn sọ bẹ́ẹ̀ tí ti so irú àwọn kan bá yẹn ìmáàmù gbogbo tẹ̀ ń sọ ẹ tẹ̀ ń sọ fọ́kùnrin yìí eré ibú ni ẹ ní sọ tí ẹ ti ń tọ́ ti ń sọ àwọn o èyí ti kó ìmáàmù tó máa lẹ́yìn ló kó sáwọn àmàlẹ́gbẹ̀rẹ̀ mẹ́mẹ́ o èyí lọ bá ìmáàmù ní ká so òun náà ti ní irú ju àwọn kan yẹn wọ́n fún un but mùjáàrì kò sọ orú báwọn kà á lè kàfà rẹ̀ bí àwùjọ tó wáyé ṣe rí ẹ̀yin náà sọ nísìnyí ẹlẹ́rìn àwọn ẹ̀fọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹ̀ bóyá ayé bẹ̀ tó gíná sọ̀rọ̀ àmú èyí kúnlẹ̀ ẹ̀kúbà yìí bó ṣe náà nìyẹn wàláhì bó ṣe rí nìyẹn ẹ pé àwọn táwọn yẹn gbà fà ní ẹni ọlọ́run láwùjọ yìí kí ó sàwọn yẹn súnà di kéèyàn jẹ́ ti jàníyà tó gbé kán jẹ́ ti jàníyà èyàn tí èkí òun ẹ̀rù bí aláwọ̀fà níbi wọ́n gbà fún gbà pé olú ọlọ́run ọba àlèkè ti kírun wọ́n pọ̀ díẹ̀ díẹ̀ nínú yìí náà ẹ̀rù àwọn òkínú ẹ́ wọ́n lẹ́nu ọlọ́run ni ẹ́ ṣọ́rọ̀ ọ̀tọ̀ mọ̀nà wa. ìdájọ́ rẹ̀ náà nù àmọ́ àwọn ìdájọ́ kan tẹ́ rí kọ́ídà tá à ń sọ yìí torí kọ́ídà rẹ̀ ń sọ àwọn kọ́ídà pọ̀ àátúrí tó tuntun yìí tẹ́ sọ yìí ẹni tí wàá ti mú bá mú òun kàn mẹ́yọ̀ kan náà ni máa ń lámọ̀ káfíìrù káfíìrù káfíìrù ẹni tó jẹ́ ẹni tí wọ́n lè pín náà ká sí kúkúrú yìí àbí ti ẹ̀mẹ́yìn tẹ́tẹ́ ní sí tẹ́ gbogbo àwọn dáhà bẹ́ẹ̀ ní sí tẹ́ bá ti ló bá ní sí tẹ́ ẹ rí nílọrin yà yìí bíjọ ní ṣe gẹ́gẹ́ bá fà yìí sábà dágbó àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ tí hundred ninety nine lẹ́kẹ̀ẹ́dẹ́ fèrè ninety nine lẹ́sẹ̀ mùsùlùmí kó bá ní sí i tó pé àná àwọn ọmọ kó ti tuntun kìíní yìí ليس كل ما وقع في الكفر كافر او كافر ليس gbogbo ẹni tí a bá rí kó kó fi bàjẹ́ fún náà wọ́n kò gbé fèrè o sẹ̀kẹ́sìsì ó sì ṣe ẹni tí ó sì ń kẹ́yí gan-an kó má rí gẹ́gẹ́ bí ìwé kéwù táwọn èèyàn kéwù pé kéwù tí wọ́n kéwù pé ìjà àfa ọlọ́run kan sànù wa wàlúwàlú àti iṣẹ́ gidi làwọn afa súnà ti lára wa iṣẹ́ gidi wàlúwàlú àti tí ìbá ṣe bẹ́ẹ̀ oṣù táwọn ọba wà nánu o kí n ṣe pé ilé ń gẹ́yẹ kéwù òní kó ní àtìrí lọ́wọ́ kéwù gbẹ̀gbẹ̀rún ìsanjáwọn kéwù náà àti kéwù kọ́ òun jẹ́ lòdò sẹ́gẹ́sì so wọ́n pẹ́ kẹ́ẹ́ ti gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ tó báyìí kó sínú kú báyìí lẹ́kọ̀ọ́ ìgbèfèrè o yóò ní àwọn ṣòro àti àwọn mọ̀wání ẹ̀ sàwọn ṣòro tó bá ti pé lára rẹ̀ ìgbà ọlọ́dún pé ó kó sínú kú fúrò wallahu ta'ala alam. nọ́mbà tírì aleykum salaam tó ẹni làdáni àrùn òkè àti wọ́n náà. Ah, uh, oh, Ẹgbẹ́ mi, if, if, uh, ọ̀rọ̀ yín bọ̀ ọ̀rọ̀ hẹ́ǹdì ni o lórí àwọn àfihàn hẹ́ǹdì ànídìmí sọ wọn mo ti gbọ́ ọ̀dáhùn lórí àbáyé pọ̀ ìjọkùnlọ ah, ọ̀rọ̀ tẹ́ẹ̀rí ọ̀rọ̀ tó mọ báyọ̀ lọ́kà jẹ́ ni àwọn kan tẹ̀sẹ̀ láyé lónìí àwọn mùsùlùmí látara ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anábì tìrì kò ní sáláì má tẹ̀. anábì oróyìn àwọn tí ó jáde nínú ìjọ ọ̀run tí ó jáde nínú ìjọ ọ̀run ni wọ́n ti jáde àmọ́ anábì sallallahu alayhi wa ìjọ yí wọn pé tí wọ́n ń ṣe yìí ti khalafa ìjọ tóun mú wá sínú ìjọ òun ó ti kálàfà rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n ti máa fi rìn rẹ̀ pé ọmọlẹ́yìn ànábì ni wọ́n wà ànábì ní nǹkan ti kìí ṣe tóun gbé wa nù kìí ṣe àjẹkọ̀ọ́ yẹn gbé ọ̀rọ̀ wa nù kìí ṣe ń tá ànábì gbé wa ni wọ́n ń ṣe ànábì gan ṣe nínú yìí ó ní yóò kọ́ tìlú ní halal islam àwọn mùsùlùmí wọn fẹ́ gbógun tí yóò pa wọn ṣẹlẹ̀tì ẹlẹ́ẹ̀kejì islam jihadu wà islam àmọ́ jihad táwọn yẹn ń sọ lónìí kúrò ti Islam jihadu lábẹ́ ìmáàmù kan láti jà gbogbo ayé ẹ̀rọ àwọn ajẹ́ lóṣù ta ni ìmáàmù wa a ní ìmáàmù kábàtà ajẹ́ lókun pé ẹni tí ń pàṣẹ fún gbogbo àmùsọ ayé lélẹ́yìn kò sí sí so gbogbo ìjáde máa rí sí fake jihad ni so ìdẹ́ náà mú akáyìn tó sì lóun tí àáfàá yóò béèrè ẹjẹ́ kó gbé látara àmà tẹ́ bá ti gúrò àwọn ẹ bá ń gúrò yàn tí ń fojú kéré nínú náà bímọ tí ń fa tí wọ́n tí wọ́n tí wọ́n jẹ́ kí mẹ́rin ló ń jẹ́ kankan lójú yín tí wọ́n ń discourage wọ́n á rí pé discouragement wọn ń wá láti wá rúmọ̀ rìn wọ́lọ́ọ̀hìn làbẹ́ bí ìgbà pé yàn ń roko sọ́dà rẹ̀ ni nse indirectly nse ń sọ fún ọ ní pé má tó lọ́wọ́ àwọn eléyìí rìn wọ́n padà á bẹ̀rẹ̀ pé bòdìkà ti kéwú wọ́n lọ dàwọn ẹni kọtí wá kéwú ṣẹgẹ ti ní sèé so ẹ̀kejì ẹni tí ò bá níwù kan ò lè mọ iye ẹni tá à ń sọ yìí sọ pé ẹrẹ pálí ṣe gbogbo pé ẹni pálí láyé pé ẹni pálí níbi kéwú mọ sọ kò ní sálọmì lọ́wọ́ bá ní secondary school level so sẹ́yìn ẹni wàá mọ wàhálà sẹ́yìn tó ṣe dìgírì ṣe kó yẹ kó ní pálí dìgírì sẹ́yìn tí ò ní jẹ́kọ́ bí ilẹ̀ bí ilẹ̀ bí ilẹ̀ ń kọ́ sẹ́yìn tó wò náà mọ́ tẹ́lẹ̀ bá dé sẹ́kọ̀ọ́ tó bá jẹ́ àwọn sísọ̀ kéde sùn náà ìbéèrè gàgàrà tí ó gàgàrà yìí à ń da sùn tó kékeré yìí làkọ̀tún yìí kó wá fún mátà kó wá di phd àbá ẹ̀ dọ́kọ̀ ọ̀sọ̀rọ̀bù oníkálí jò oníkálí èyàn jó ní yunifásitì èyàn sùn ní ẹ̀ẹ́dẹ̀gbọ́n ẹ̀bá mọ́tò kó tiẹ̀ ní ìgbàgbọ́ ni. kánìyàn na náà ní pé lọ́sùn oorun lọ́sùn lọ́mọ ọ̀sùn tàbí afọ́dún tí èsì à ẹgbẹ́ ọrụ orúkọ àti kẹ́míkọ́ lọ́wọ́ náà ni àìrà kọ̀ọ̀kan náà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ pé bóṣe yìí kò ní wù wọ́n mú ni bá kọjá ní rí ní sọ nǹkan bá kọjá ń bẹ̀ ti sọ mo fi búra téèyàn ní sàkété bá ní kò lè ju secondary school level lọ. so kò lè mọ wàhálà tí bẹ́ẹ̀ mẹ́ kò lè mọ sẹ́yìn ká ní pé pálí lásán lẹ́kàn ní. ọ̀dà ẹni tí ò ní pálí ń kọ́ ìfọ́n sọ pé lẹ́yìn náà wọ́n kàn ní ká ní gbogbo mọ̀tún náà kéwọ́n ní kọ́ mọ̀tún náà kéwọ́n ní kọ́ mọ́tún náà táàgì mà òde ṣéwù yóò nípa yín tiẹ̀ àmọ́ wọn àwọn wọn fún láyè ńlẹ̀ lábára pé ní Madina mazà ní Muhammad sallallahu alaihi wasallam pé máa fáwọn yẹn kéwú kéwú bẹ́ẹ̀ pé ní Madina nígbà ní Muhammad nínú mọ́ Málìkì lọ́sọ̀rọ̀ ní ìjòkó wọn náà tó máa kọ́ ẹ̀yà yẹn láyé sọ máa bẹ̀ yóò dáa fún ọ. yàtọ̀ fún yín àwọn tó tó wá ní pálí àwọn tó tó wá ní pálí ó tó máa jòkó rẹ̀ ń tàṣọ yìí. Ah, ah. èmi máa ń sọ kílé kan ìtì máa ń fàjì ní àgbẹ̀ nílé yìí o èmi lẹ́kẹ̀ máa ṣàbòsí ìtì máa ń bẹ mọ́ lágbájá mímọ̀ tí gbogbo ọ̀sán aláwọ̀ ni kò mímọ̀ ni ẹlẹ́kẹ̀já sọ nǹkan mi ẹ̀sọ́ tí máa ń bẹ lára ẹ̀sọ́ tí máa ń jẹ́ àrùn tí máa ń bẹ lára wọn ẹ̀já máa ṣe déédéé ẹjá máa ní nsọ ẹjá máa yẹn ti dídí ndí ọ̀rọ̀ pé ẹfẹ kórìíra káwọn èèyàn kórìíra àwọn èèyàn pé àṣírò lágbájá ìwọ tọrọ ní sàǹkẹ́tì secondary school tó ń gbà náà ní hadith káàdì ti ní rárá tí wọn di ní hadith mo fi ọlọ́run múra ẹni tẹ́ ń gbogbo mo ti kọ́ sí lọ́gbà gbọ́gbọ́n lẹ́yìn jàbàtà ó gbogbo pé ń tọ́ fún gbogbo gbèsè ayé rẹ látòkè délẹ̀ pé òun tẹ̀sì látòkè délẹ̀ tó ń kí tó wú ni. bàtà pé ìdádì rẹ ọ̀dọ́ ṣubú lọ ti kọ́ èyí àdìkúmọ́nà ọlọ ọlọ́gbù jẹ nígbà tó fi ṣe yámi àkíní tó fi kú ẹmẹ ọmọ fún jàbàtà. bàtà wa kọ fá di ọdún mẹ́sàn-án. àti làbá àgùnmọ́ ọkọ̀ ìjàmbá ọkọ̀ lẹ́yìn ìjàmbá ta ìbéèrè lẹ́nu pé ọ̀dọ̀ àtàwọn lọ jòkó sọ fún náà ẹni kan sọ bí ẹja máa ní ìsọ fún bí ọ̀rọ̀ lágbájá ní ìmà ẹ fi ẹ̀gàn fún wàhálà àdé àwọn àṣà yìí ní mà tí kálukú sọ ẹ̀jẹ̀ lérí wàhálà àdé first class náà pọ́fẹ́sọ̀ Kakuri first class ni pọ́fẹ́sọ̀ Láró first class ni ṣéèkì dọ́kítọ̀ ẹlẹ́sìn fún kíláàsì wọn. ṣéèkì àjí akájú ẹ bí ìkẹ́ ń bá ń bẹ ẹ sọ ṣẹ́ bá mọ̀ pé ń bẹ lára wọn bó ti yí mọ́ ara wọn lùmù ẹ mọ́ ni wò ni. kọ́ wá nígbà náà pé kó ẹ̀rọ kan tó kọ́ wá nígbà náà pé pálí lásán ni pálí lásán kọ́ ọ̀run ibi tá a láyé gbogbo ní yìí pali lásán kọ́ bá fẹ́ rẹkọgíláìsì pé èmi mọ̀ gan ni ọ́ nígbà tó rẹkọgíláìsì ẹni pé ni ọ́. so ẹ má jẹ́ á àwọn èèyàn láti máa kẹ́kọ̀ọ́ pé ẹnjẹ àkókò náà fẹ́ kẹ́kọ̀ọ́ dígbò ayé because òun ní fàtàwọn ọmọ ẹgbẹ́ tí ń tẹnu káàkiri wọn ò fún ní ìdàgbàsókè bí ẹ̀kọ́ tí wọ́n ti ń rí iṣẹ́ ìṣe tán jẹ́ bí ẹgbẹ́ kan báyìí tán ń gbà lóṣù tán fún wọn ní seven thousand kan máa jòkó máa pa ọmọ tó ń yà yín òun ó takú nù ó kọ òlọ́lẹ̀ kéwú mọ́ òlọ́lẹ̀ òwe mọ́ èyí tó kọ́ sí òkọ́fẹ́ mọ́. so bí nǹkan bá ń so irú àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ kò dáa tó máa ń so ìwọlẹ́gbẹ̀ẹ́ lọ́rẹ́ rẹ̀ bẹ́yìn lẹ́nu gbóná àmọ́ kò kò gbọ́ bá kò kò ta bá kan ẹ gbogbo gbogbo àwọn kúnyẹ̀ fún lọ́wọ́ nígbà bíbẹ̀rẹ̀ ẹ fi kò é kódà ọbẹ̀ tó ọbẹ̀ yóò tó òbí yóò tó kò lébo ìbára wọn lọ́rọ̀ òbí òbí gan wa sókè láfa wọn sóhun ò máa sókè lé jàbàtà lónìí sóhun máa sókè lé jàbàtà lónìí fẹ́gẹ́ ti di bọ́tì kẹ́kọ́ ní táìmù ni. Yorùbá ní itọ́ ilé sábà fi itọ́ ma ẹmọ tó tẹ̀lé rí ẹjú mi èrì báwọn ọmọdé kékeré ọmọ tó tẹ̀lé rí itọ́ itọ́ ẹnu rẹ̀ wọ́n ti mọ̀ sábà omi ẹni tọ́ ìlà àkójọ làìmọ̀lé èrì ọba tí láwọn ọ̀la ẹ̀fẹ̀ hàn ọmọ ìfẹ́ tó tẹ̀lé rí lò ìtú òhun nígbà ìjàmbá sáfẹ́ bẹ̀rẹ̀ ní gbogbo south west gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo àbá àtúnyẹ ẹgbẹ́ ẹ̀sìn ẹ̀sìn mọ́. tó kẹ́lì kan máa dé lónìí gba mí lónìí atẹ́gùn ta ìwúye bẹ́lẹ̀ ṣẹ́gẹ́gùn sí ẹ̀jẹ̀ kan máa bá a lọ. ìgbà tí yẹn bá fi wọn kà wàláì náà ló ti tán ṣẹ́gẹ́sì. àmọ́ ìdá àtẹ́sí àkíyèsí wàláì ẹ̀tají ẹ̀tají ẹ má ṣe tẹ̀kìlì ẹgbẹ́sì kò sí ọgbọ́n tí ẹ fẹ́ dá àárín mọ̀kọ́lídù àti mọ̀kọ́ládù àlẹ́ ọgbọ́dá sí agbọ̀rọ̀ àwọn kan tó pé ọtí ọkọ̀ àwọn tá a máa tẹ̀lé rè kò sí ọgbọ́n tá a kọ̀ ọjẹ́ kanu méjì inú ikọ̀ ọjẹ́ ni tí ọ máa tẹ̀lé yàn ọ lọ́sàn àbí kọ́ máa tẹ̀lé ọ. ṣé wàá rí ẹgbọ́n fẹ́ tẹ̀lé yàn láwọn bá wí ẹ má àti wọ́n ti fún wa ní àwọn ìmọ̀ díẹ̀. ìmọ̀ láti yanjú ìsẹ̀mí àwọn àfa ìlú wa kọjá púpọ̀ mọ̀ pé ilé ilé ilé òdodo wọ́n ti fún wa ní nǹkan àti wọ́n nígbà ń sọ yìí ta ń sọ wẹ́ nígbà ń sọ lónìí ta ló sọ wẹ́ ẹ̀kejì tẹ́ ẹ rí àwọn ìdájọ́ mi wà tẹ́kùn látọ̀jú ẹ̀jẹ̀ fatuwa fatuwa ìbéèrè ìdájọ́ ẹ̀sìn òun náà tó fatuwa. fatuwa tó máa ń ṣe nílẹ̀ wa, pé àfa kan dáhùn rẹ̀ lábáwá ó ṣeéṣe bá ṣe dáhùn rẹ̀ òun ni kí ẹ̀mí dáhùn rẹ̀ láwùjọ ti wáyé so àwọn nǹkan yìí ló máa ń dá wà lálẹ́ bọ́ọ̀sì kátà náà sọ pé àwa ti encourage rẹ̀ sí máa tó wúlọ. wọ́n dáhùn kékeré ṣe pé ó wá lé kéwu ti wá náà ti ń sọ ẹ̀dá máa tó wúlọ. gàbàtà ìgbàgbọ́sẹ̀ ó síjú àwọn ó síjú àwọn tùláp ó síjú wọn kúrò lọ́dọ̀ àwọn àfa ẹ máa wo kíní o lọ́jìkì ni ọkàn lábẹ́rẹ́ tí wọ́n gbọ́ lọ́dọ̀ jàbàtà ó ti gbẹ̀tẹ́ ni kí gbẹ̀tẹ́ o kíkà ló gbẹ̀ e fún ọ dókítà wo ló ń wọ̀ dókítà wo ló ń wọ ayé rẹ̀ sàn ọgbọ̀rọ̀ já mọ̀ pé àfa yìí ló padà yọ àwọn ọfà sí jàbàtà ká mi àfa yìí ló wọ́ra mi ọ̀ lè yọ fún ààrẹ. gbogbo ẹni wọn ni wọn lọ wo rẹ sàn ẹnìkan ni ó wú ọ sàn gẹ́gẹ́ bí ti ìjọba táwa kájú àwọn èèyàn wọn àfa yẹn ẹbí bíi àníkíní kan ọ̀dọ̀ anábìrì kan ni indirectly ọ̀dọ̀ anábìrì kan ni ọ̀rọ̀ tiẹ̀ nìkan ni mà jẹ́ ọ̀rọ̀ ibi àwọn ọ̀dà ó lọ́nà bí nìkan ni ó ní kúlù bí a ti ń ṣiriki èyí dàgbà abẹ́rẹ́ pé wọn àwọn ti pè ní ṣiriki ó ti jẹ́ ó ti jẹ́ àmọ́ pé òun nìkan ló ń sọ òdodo àwọn yóò fèsì òdodo lọ́jìkì nu. àmọ́ ẹ̀yin lè gbìyànjú ẹ wá ìmọ̀ ẹ wá ìmọ̀ ẹ wá ìmọ̀ bá ti wá ìmọ̀ òun lójú ka àmọ́ ìwà ọ̀rọ̀ ló bí ẹni tí wọ́n dé mọ́nú kókó ní tí wọ́n fún tẹ̀lé wọn lọ́wọ́ àná ni ìlà kìyàmù sáà tó ń yọrí ẹ̀yin ẹ̀lọ́ kéwú kéwú lọ bàbá mi wọ́n gbà tá à ń bẹ láàtà wa kékeré ẹ ti gbósùnà yìí ẹ ti ẹ ẹ ti wálé kéwú náà táwọn náà fi táwọn náà fi nà ẹgbẹ́ sí wa abiola ọbalẹsọlá mọsàbà kan lójú wọ́n ti kàfàrà àwọn èèyàn wọ́n ti kà bí hàn bí ìsàn hàn bí ìfẹsí wọ́n kàlẹ́ ẹ̀kọ́ wọ́n kàlẹ́ ẹ̀ kàfàrà àwọn èèyàn ni ẹ ti kàfàrà àwọn èèyàn pẹ̀lú ìkẹsí ọ̀rọ̀ yín wá dà gẹ́gẹ́ bí mọ̀tẹ́sílà kò sí nǹkan tá a lè fi ọ̀rọ̀ yín wé ju mọ̀tẹ́sílà lọ kódà ẹni wọ́n ṣe gbèsè rí ẹni wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ni wọ́n tí wọ́n ni wọ́n ọ̀rọ̀ wọn ibẹ̀ láàrin méjèèjì ni ṣẹ́fẹ́ ti di ìdíjú mọ̀tẹ́sílà nìyẹn o so àmọ́ tí ìjọba ti yéèyàn ẹ̀ ní mọ̀kútẹ́ tó eléyìí mọ́ abẹ́nú balẹ̀ kí ọlá alẹ́kùn tó tọ́ mọ́ àti fẹ́ẹ́ nìkan kan wọn lọ kò sáyè mọ́ subhanaka allahumma wa bihamdi.